náà ntí màá wá fà wíwò náà lè ṣe kíni ní màá bẹ̀rẹ̀ àwọn àlùfáà wọn níbi ìbá fẹ́ bọ́ kúrò níbi aburú ṣẹ̀tàn àdìjẹ́nu gan fún rẹ̀ yín máa wá obìnrin tí ọba bora yín máa wá kájọ ẹ ẹ yí bàtà bá fẹ́ wọlé tọ́lẹ́tì ọ̀gá wa Muhammad sallam ó ní kẹ́ni bisimilá pẹ̀lú orúkọ náà wọ́n bá wa Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith wọn jẹ́ wàlẹ́ níbi sùnmùlá báyìí ànábì lọ́lọ́ wọn fi ìjà yóò fi gàgá sáàrin ẹ̀yà àtàlìjànú ọkùnrin tó wà ní tọ́lẹ̀ tọ́másì tí obìnrin lọ́fẹ́ wọlé ọlọ́run fi gàgá sáàrin wọn àtàwọn àlìjànú ọkùnrin tọ́másì ọkùnrin lọ́fẹ́ wọlé ọlọ́run fi gàgá sáàrin òun àtàwọn àlìjànú obìnrin àwọn táwí òhò làwọn máa ń wá bọ́kùnrin bá ti wọlé báyìí tí ò àwọn ti rí wọ́n sì àgbáyà rẹ̀ ká bá wọlé sínú ayé obìnrin bá wọlé tọ́bọ̀rọ̀ alẹ̀ ní ilé ìwẹ̀ tí ò wí àwọn àlùjáde ọkùnrin àwọn náà ti àdìmáyà rẹ̀ wọ́n wọlé sínú ayé ẹ̀ ètò ètò ọkọ ọkọ ọkọ náà lọ. tóbìnrin bá ń ẹ̀yin náà máa wò gbé pírọ́blẹ́mù wo ló ní èmi ní àlìjànú àlìjànú ti ń bẹ lára ọmọ ọmọ mi tí ń wọ ṣòkòtò káàkiri tí yóò lójà gbáwò ẹ lọ́ọ́ lọ́mọ yìí wọn obìnrin tàlìjànú ti kó obìnrin tàlìjànú kó sí la ní wàá bímọ dáadáa àwọn àlùfáà wa wọn ni ẹ rí hukumu kí ni ìdájọ́ kó àwọn ìyàwó wa àtàwọn ọmọ tó ti bàlágà tí wọ́n máa lo jàlúbà kí ni ìdájọ́ ẹ̀ ní ẹ̀sìn ṣé a fẹ́ ni bẹ́ẹ̀ bá ṣe yọgbà dáadáa bí ọba ṣe kò ṣẹṣẹ àbọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni o kí la pè é jama kóbìnrin olè jàlibáàbù kí la pè é jama kóbìnrin ọfẹ jáde kó lè jàlibáàbù rẹ kí la pè é ọ̀ràn àyàn ni ẹ̀rí ẹ̀rí náà ló kún wa àbí kí ló kún jama aláwọn bàbá sọ nínú alukoran kẹrin chapter thirty three verse fifty nine ìwọ àtàwọn alukoran lé ìwọ ní kọlọ lè ṣe fún ìyàwó rẹ tọwọ́ ti délé chapter thirty three verse fifty nine ọlọ́run bá ní yá ayé wa nàbí mo pè wá nàbí ọlọ́run ní dìpé tí wọ́n fẹ́ bá yàn sọ̀rọ̀ gidi èyí ni yá ayé ọ̀rọ̀ jù arákùnrin yìí wá bí wọ́n fẹ́ sọ̀rọ̀ ńlá ni yá ayé wa nàbí ọlọ́run ní mo pè wá nàbí kúlì azùwádìí lọ́nà ẹ̀ tẹ́ náà wọ̀nyàwó ẹ̀ létí o wọ́n bá yá. jẹ̀lifáàmù bò ara wọn. jẹ̀dàbí plural of jẹ̀dà àfọ̀n kan ò lè takùn dáńgá yìí àbàmọ́ àjọba yẹ̀yẹ́ rẹ̀ tí ó sọ tátó náà padà wọlé tó lè tún tíra kà tí ó máa wá pé káàsà bá a bá ṣe mútayé jẹ lórí tá a sọ yìí sáàmù tọ̀rọ̀ jẹ èyí ni múta yìí jẹ fún ọmọ pé wọn náà sọ ráàyè rẹ. ọlọ́wọ́n bá yí ní jẹ̀rẹ̀ àdìmíhì láàrin káàdì náà àyùn rọ́ọ̀dà bẹ́ẹ̀ni ọlọ́wọ́n sì fẹ́ wọ́n rí nìyẹn o pẹ̀lú àyè ọ̀dẹ́yìn tí wọ́n bá ti wà lábẹ́ aṣọ ni ọlọ́wọ́n bá ò ní fún ọwọ́ aburú kankan wọn aburú ilé aburú ta aburú ẹbí aburú ojú aburú kan ò ní kàn wọ́n tí wọ́n bá ti wà lábẹ́ yìí wakana allahu gafura rahima ìpàlọ́wọ̀n ọba yìí o aláforíjì ni o ọba tí kẹyàn ni o ìtọ́nà fi parí àyà ni kí n ronú sí mẹ́jọ̀mọ́ ìtumọ̀ ẹni pé èyí tẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ ìbí ọlọ́run ti gbàgbé ẹ mo ti ṣàforíjì o gbogbo ẹni tí ọba lè jẹ báàbò ń bí gbogbo èyí tó ti ṣe tẹ́lẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí lò kí ọlọ́run wọ́n ṣe wọ́n gàfúrò rọ̀yìn òun wọ́n ṣàforíjì fún un òun sì kẹ́ ẹ lẹ́yìn bẹ́ẹ̀ tóun náà padà wá ibẹ́ ah, ìgbà tí máa ń lo kíní yìí bẹ́ẹ̀ ní ìmọ̀ pé orí tó wà bẹ́ẹ̀ àtúndì yóò máa ṣe àwọn àǹfààní kan aláwọ̀ ọmọ iye àmì àwọn ọmọ iye lẹ́yìn dání lẹ́yìn ọlọ́wọ́ bá aya nìyẹn aya ẹlẹ́ẹ̀kejì òun tún ràn lọ́wọ́ chapter twenty four verse thirty one ọlọ́mọdé wọlé ayébúdí ìdásí náà tẹ̀wọ́n obìnrin ò gbọ́dọ̀ gbé ẹ̀sọ́ tá a tò sí la kò gbọ́dọ̀ fi hàn án láwo ẹ̀sọ́ àyà ẹ̀sọ́ ẹ̀yìn gbogbo tí ọjẹ́ ẹ̀sọ́ aláàní obìnrin sẹ́ láti èékánná rẹ̀ dé irun rí gbogbo èmi sínú ọlọ́run bá ní kò gbọ́dọ̀ gbé ẹ̀sọ́ rẹ̀ jáde o ilà máa bá ara mi nìha àfẹ̀yí tó bá hàn bẹ́ẹ̀ bí àwọn àlùfáà ti wá tú tẹ̀síìrì yìí tó ń kọ́ ni ilé amadu ara mi ni ha bóbìnrin bá wọ jàgbá wọ ẹ̀ tán ṣe mọ̀ pé aṣọ ọmọ hàn gbà mí tẹ́tẹ́ mo bá fẹ́ aṣọ tó wọ sísàlẹ̀ ilé amadu ara mi ni ha bí àkàrà bí ilé ṣètọ́wọ́ tábẹ́ ìjáàbù ìjáàbù máa ń tóbi àpàdà wá sàlàyé àṣìpọ̀ déédéé bóòlù ìjáàbù kan rí wala yadribna bi khumurihinna ala juyubihinna kí wọ́n máa da aṣọ bo ẹ̀rí wọn kọ́ máa kọ́fà ọrùn wọn. àyà yẹn òun níran àyà tàkọ́kọ́ lọ́wọ́ ìjáàbò tó pé tó pé jùlọ òun náà ní kéèyàn kọ́kọ́ lo ìmáàrù àwọn kọ́kọ́ lo bíi ìjáàbù kékeré táwọn ọmọ kékeré máa ń lò ìmáàrù wọn pè ọ́ sì lè wá gbé jàlúbáàbù lé kò ní ní ká máa bí irun tó ṣẹ̀ ṣe bó ṣe wí tó àti bó ṣe tóbi tó irun rẹ tó pààkì nìyí tó bá lo ìmọ̀rù sísàlẹ̀ tó sì wá gbé jàlúbáàbù lé yóò ra ìmọ̀ ni kò ní já mọ̀ pé arábìnrin ni onírun o bàbá tó mọ̀ pé onírun ẹ̀sọ́ rẹ̀ táà fẹ́ mọ̀ náà ló ṣe gẹ́ni ló fi hàn. àwọn sọ àbíyáàtì wọn ti padà mọ̀ náà sílẹ̀ àdì àyà nígbà ayé àyè sọ̀kalẹ̀ àwọn obìnrin tí wọ́n bẹ lásìkò ìgbà náà tí wọ́n gbọ́dọ̀ sọ́lẹ̀ lẹ́nu kárẹ̀jà ní sáwùl ansọ́r àwọn obìnrin Madina wọ́n sì jáde كان على رؤوسهن الغربان من أقصية وني ní wọ́n ń gbọ́ àyà لا rẹ̀ wọ́n lẹ́ni tó ní aṣọ bòrá ńlé la ilaha illallah ipe ọlọ́wọ́n ọba rẹ̀ Muhammad ọ̀rọ̀ níbi ìlú sí pé ká má jáde sanpala báyìí àní jáde o àbí tẹ̀yìn ọkọ wa tẹ bá rẹ̀ tẹ̀lé náà wọlé fún wa. àní jáde wíwáwá yìí ibà jáde àlẹ́ ra kankan kò ní ṣẹlẹ̀ mọ́ aláàbọ̀dá wa rájì mi nínú sọ̀rọ̀ wọn náà gbọ́dọ̀ jáde àdúgbòlù jẹ̀lúbáwò àní jáde wọn láwọn aṣọ tí wọ́n ní lẹ́mítọ́lá aṣọ ìbúra aṣọ bẹ́ṣíìtì tó sì ní bùkátà àti lọ́lẹ̀ ibi yá ta ní ọ̀ràn yẹn pọ̀ṣà kọ́kìnà hàn wọ́n ní gbogbo àwọn táwí pọ̀ṣà kọ́kìnà hàn wọ́n sì là á jẹmọ́ aṣọ èyí tí wọ́n fi bo ara wọ́n sì bá àwọn aṣọ tán lé tí wọ́n nílé wọ́n sì ń sọ ìjàlùbáwò lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n ti gbọ́ nígbà wọ́n ti gbọ́ ní àwọn ìwé ìwé ìbéèrè question wọ́n wá ń lọ nílùú Màdínà pẹ̀lú ọ̀wọ̀ gbogbo àwọn tí wọ́n máa ń wí wọ́n ra wọ́n ránṣẹ́ wọn tẹ́lẹ̀ àwọn tí wọ́n ti sì sì sì tẹ́lẹ̀ kálukú wa dákẹ́ wá di wẹ́lò àlàáfíà wa tó wọn ní Madina yàwó Aisha radiyallahu ta'ala anha òun náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀rí nínú súnà ẹ̀yọ́ máa yá mi táàbù mọ̀kànlá yẹn ní jẹ̀lúbáàbù obìnrin tí ó lò ó nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n lọ́lọ́wọ́n bá yóò fi àjẹyàn lórí ìjọ ìkìyàmà lẹ́yìn ẹbọ òun ló tóbi jù àwọn ẹ̀ṣẹ̀ ńlá ká ṣe sì náà ká jalè ká pààyà ẹni lẹ́kún ká mutí ká ta tẹ́tẹ́ nígbà wọn ka àwọn ẹ̀ṣẹ̀ ńlá yìí bọ̀ wọn ka gómìnà má lò jàlè báàbò sí ibi tó bá kú àbí ká sàdàbò láàyè tẹ màá tọrọ fún kó ṣe kí ni gan o nítorí ilé ìfẹsẹ̀ ọlọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ìyá Aisha ni Umu Atiya Umu Atiya tàwé obìnrin ni ó ní abala náà lọ́sọ́dún lọ́sọ̀ sọ́lá ọ̀là náà fi pa wálá fẹ́ ipe ká máa jáde ká máa lọ yídì yídì ọdún àwẹ̀ àtọ́dún léyà gbogbo àwọn obìnrin náà wà nílé tẹ́sí haidọ̀ ànábì ni kí wọ́n jáde ẹ̀yin ò ní báwọn kírun ni ẹ̀yin kò gbọ́lẹ́gbẹ̀ kan gbogbo àwọn arúgbó ànábì ni wọ́n jáde àwọn ọmọge tí wọ́n wà nílé ànábì ni jáde akẹ́kẹ́ ní kọ́mọ kẹrin kan ní oníṣòwò lè lọ yí di àfàlà alẹ́ nìkan. ẹ wà láwọn tí wọ́n ti háyé tó àdébí ní báyìí yẹn báyìí àtẹ̀sí nínú sọ̀dá àwọn yìí nìkan mọ́tò sáàbù ọ̀run káwọn ojú lẹ́gbẹ̀ẹ́ kan. bòyẹ̀ ṣàlù lọ́lẹ́ káyè káwọn náà máa rí táwọn èèyàn ṣe káwọn lórí káwọn ṣàdúrà káwọn náà máa sàmí. kólìtù mú àtìyà ní àdébí wa kọjá wájú ilé àwọn àdébí wa sọ pé ẹ jáde ẹ jáde ẹni wọ́n jáde ẹni gbogbo wọ́n jáde òun á sọ fún àtẹ́lẹ̀ pé yára sún lọ́la ìdáni aláyàkún aláyà tẹ̀lébà arábìnrin kan fẹ́nu lé kò ní tẹ̀lébà wù tí ó ń wò jáde ní òjò jáde o ọlọ́run ń parí pẹ̀lú kò sí lọ́wọ́ ètò nǹkan kò ní tẹ̀lébà wù tí ó wọ̀ jáde àwọn ti gbọ́ ayé pé bọ̀ bá ní tẹ̀lébà kò sí lórí kékeré kò sí lọ́lọ́ bọ̀ bá jáde èyí tó bì lọ tó bì darí ọ̀sẹ̀ lọ. adájọ́ wa lítòlébísà àkọ́kùtòhà míńtẹ̀lbábìhà ẹgbẹ́ kan nínú àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin ti ń lọ kọ́ wá yá lọ́kàn nínú jẹ̀lbáàbù títí ẹ̀ àti àmọ́ yá nǹkan níta ń gbọ́ yé pẹ̀ ni pé ọ̀rá ìyàn tó jẹ́ ní òjá lábìnrin ló ṣe kí ni ní òjò jáde nígbà wọn wá yá lọ́kàn lọ́sẹ̀ wá jáde bá a bá ti darí wọlé lénìí àwọn tá àti máa lo jẹ̀lúbà ìtawà náà sọ fọ́kọ wa ni pé a ní jáde o láàárọ̀ ọ̀la àfi tẹ bára jẹ̀lúbà tí máa ní tá pèpè rẹ̀ sára tó bá wà lára wa àmọ́ tí ọba ti sí wàhálà dẹnu nítorí pé wọn bá lo ayé tó padà sódẹ̀ ní ọ̀la ayé ní wọn bá wá wẹ̀ ọ̀tá jẹ̀lúbà àbòtó ló lòyìn náà. Allah wọ́n wá kí bọ́ lérí kò wá wúlò fẹ́jọ ní ládámọ́ nítorí gbàtọ̀ tó wà láláyé wọn ní okẹ́rùn gbàtọ̀ wà láláyé wọn ní ọgbà rẹ̀ tó ẹ̀sìn ni ẹ̀sìn ni ìdẹ̀lẹ́bàbù náà nígbà wà láláyé lọ́gbà ládẹ̀ ẹ̀yọ́ máa yá mi anábì ní sallallahu alaihi wasallam ah, ọ̀rọ̀ yìí padì lẹ́kún díẹ̀ o kì í wù mí kí n máa gbìyànjú ọmọ náà àfẹnà ọlọ́pàá pè ní ọmọ aná síbẹ̀síbẹ̀ náà bàbá wa sọ ọ̀nà ọmọ aná ni kì í ti máa ń wò mí níbi káwá fàdúrà gbẹ̀yìn rẹ̀ fún pé kọ́lọ̀ kó sàánú ẹ̀ kó tó túbá kó tó kú kọ́ bá di ọmọ aná anábìrin ẹgbẹ́ ìwádìí ìdàrúbá mi anábìrin tẹ̀kílẹ̀ ọmọ aná mi. anabi sallallahu alaihi wasallam anabi ni sunfani min ahli nar àwọn méjì kan wà àwọn ìran méjì ni nínú àwọn ìjọ mi náà ni lámàrà húmà èmi ò tí ì rí wọn wà wọn ń bọ̀ wá wọn padà bọ̀ wá nígbẹ̀yìn ayé káwọn mọ̀ máa àwọn síyá tó kà nábìlẹ̀ bàbà àwọn kan bẹ tí wọ́n máa dá ìyà jẹ àwọn èèyàn wọ́n máa dá ìyà jẹ àwọn èèyàn wọ́n máa nà wọ́n nítàbòsí wọ́n máa jẹ gàba lérí wọn wọ́n máa dá sẹ́yà fún wọn bá a sì yẹn wá jẹun báwọn ọlọ́kadà tẹ́ máa kóńgí àwọn agbèrò wọ́n ní sáàhùn káàsì ẹnìkan àwọn àwọn ará àkọ́kọ́ nù ìrìn ẹlẹ́ẹ̀kejì alẹ́bi lọ́mọ ẹ̀dá ni wọ́n o alẹ́mi èrí wọn sì ń bọ̀ ní sáà obìnrin ni wọ́n káàsì yàtọ̀ wọ́n wọṣọ. àmọ́ àárì yàtọ̀ aṣọ tí wọ́n wọ̀ yìí bí ìgbà tí wọ́n wà wọ̀ wòlò. àwọn dáwì tí wọ́n bá fi kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn ẹni wọ́n kọjá ní ẹgbẹ́ rẹ̀ wọ́n àmà mùmílà wọ́n fìtínà rẹ̀ débi pé yóò tún wẹ̀yìn. Ànábì ní ọmọ aná ni wọ́n wò bẹ́ẹ̀. Máàjìlá bóun gan bá wá ń lọ bí bá lọ yọmọ wá lẹ́rìn yọmọ lẹ́rìn. Rùwúsùn hùnà Ànábì ní ẹ̀rí irun rí wọn ká àsìnímọ̀tì bọ́kùtì àlìmáàyìlá yóò dà gẹ́gẹ́ bí ike rànkúnmí tí máa yí lọ tí máa yí bọ̀ báyìí. anábìrin láàyè lè kúrò náà jẹ́nà bá a bá wọ̀ lè jẹ́nà lọ ọlọ́wọ́ dà wọn padà wọn ní wà lè jẹ́nà wọ̀lẹ̀ ayé yìí náà rí àhà kọ́dà wọn ní gbòòrùn rẹ̀ ẹ má lè yàn ní gbòòrùn kankan níbo ni wọ́n sọ fún wa. nígbà wọn ní gbòòrùn gbòòrùn àìjẹ́nà ìgbòòrùn àwọn ọ̀dọ́ nítorí ẹni tí àbá ti lo jàlíbáàbù òun láàrin òhò nínú ẹ̀sìn wa ẹ̀ gbọ́dọ̀ mọ́ lẹ́yìn jàlíbáàbù kò tún sí mi mọ́ tó lè wọ̀ tó bá fẹ́ jáde. ọlọ́run kọ́ mọ́sá ìṣàánú wa àdáwọ̀ ti dé ilẹ̀ o jẹ̀lúbáàbù tá wá wí sáwùbọ̀n asọ̀ni asọ̀nàn wá sẹ̀hùn tọ́fẹ̀ tẹ̀ntàn òbí yìí alimari àtòlù mùsùlùmá obìnrin mùsùlùmí ọ̀dà àbò rárá fọ́ọ̀kọ̀ tìyà bìyà lérí aṣọ yìí tọ́wọ̀ léèsì àǹkárá gíní tọ́wọ̀ skirt and blouse tọ́wọ̀ skirt and blouse àti gíní ó ti obìnrin máa wọ̀ jáde irin òwò ní Islam yóò wọlé aṣọ òun wà jẹ́ kọ́lọ̀ kan yóò jẹ́ kí ni kọ́lọ̀ kan ní tó bá jẹ́ kọ́lọ̀ méjì ó tètè sọ. àwọn àlùfáà ní ìdàkálẹ̀ jẹ́ sinmi dáàrí ha wọn ò ní ọgbọ́dọ̀ máa wọ nínú ilé ọkọ ẹ o tó bá fẹ́ jáde ni o afẹ́ kó bo ìtọkọ rẹ̀ ń rí tọkọ rẹ̀ ń gbádùn rẹ̀ ọlọ́run fẹ́ràn wọn ni àbí kò fẹ́ràn wọn àwọn ìdá dákàlẹ àdìnàbí àbí ọwà lé ará àta tí ọyẹ kó rí ọfẹ wọ inú ilé wọn obìnrin náà ó sì wọ sinmi báyìí yóò sì máa gbóúnjẹ fáfúrú ọkọ rẹ jẹmọ mùsùlùmí yóò wọ ṣòkòtò onídàájí kí ni ẹ wọlé wọn ni aláàjì kan wọn ni wọn sùn aláàjì tó sùn náà gbèsè yìí báyìí pé ó fẹ́ wọlé ni àṣìlọ́ràn yẹn kókó segin ni ọwọ́ nulẹ̀ kọ́dà kọ́mọ wọ̀ gan ló ń ládá nínú ilé torí kọ́mọ fi dá ọkọ rẹ̀ lọ. jàmá mùsùlùmí nítorí ọkọ rẹ̀ ọlá àǹfààní láti rí gbogbo ara rẹ̀ pátápátá. tó àwọn májẹ̀mú tó dì í mú torí asọ̀tọ́fẹ̀ dáwìn àìmọye asọ̀tọ́fẹ̀ dáwìn yẹn ń wọ̀ ọwọ́ á ní májẹ̀mú mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ táàrí lára jẹ̀lbáàbù tí ó fi jọ jẹ̀lbáàbù yìí tọ́lọ́run rí fáà sínú Kùránì alákọ̀ọ́kọ́ ni pé mr abudemi ìbàdàn yóò bo gbogbo ara pátápátá ẹ̀rí lérí ẹ̀ ọlọ́ni wọ̀lá yòbùdí iná zina tahun na ilà màdọ́ àdàmínì ha ọlọ́wọ́n bá ní ẹ̀ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ yín hàn àfẹ̀yí tó bá hàn bẹ́ẹ̀ èèyàn kúrú ẹ̀dá mu gbogbo gbogbo tó kúrú lọ́fàáyìn gbogbo ẹni tí ọ̀gá tí òkú lọ́fàyìn lọ́dọ̀ ẹni tọ́fà ẹni ẹni tí ọ̀gá tí òsèse kí ni tí òkú gbogbo ẹni tọ́ga ni lọ́fàyìn lọ́dọ̀ ẹni tí ọ̀fà ẹni tọ́ga gbogbo ẹni tọ́ sọ̀ra pátápátá lọ́fàyìn lọ́dọ̀ ẹni tọ́fà fẹ́ràn ẹni tí gbogbo ẹni ọba tẹ́rí kò sí ẹni tí ọ̀fà ẹni wọn lọ́dọ̀ ẹni tọ́fà fẹ́ràn ẹni tí òsèntọ́ lọ́dọ̀ tó sọ̀rọ̀ sí kékeré mú choice rẹ̀ lọ́wọ́ sí kí ni pàǹtì owó máa ọlọ́ọ̀ni ẹ̀fẹ́ tí wọ́n wò nínú obìnrin mọ́tínà ẹbẹ̀rẹ̀ ní méjìméjì mọ́tìláta ẹbẹ̀rẹ̀ ẹ̀tún fi mẹ́ta mẹ́ta sí wọ́n rù bá ẹ̀tún sí mẹ́rin mẹ́rin ẹni tí ń túmọ̀ àlá àtàdìlù àbọ̀tẹ́bárí pé yóò pé bàwá àhìdá ẹjọ́ mọ ní ẹ̀yọ̀ kan tó wà ní kùránì nítorí ẹni tí ó ṣe déédéé ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìrẹsẹ̀ kí ni ẹni tẹ́lẹ̀ gbóni wọ́n fẹ́ yàwó méjì wọ́n wá ń gbowó ọwọ́ ń bínú wọ́n mọ̀ pé owó gan lọ́kàn ọwọ́ pé ilé rẹ̀ ń dàrú ilé ìdàrú wọ́n ń jẹ òun ilé ń dùnú. tọ́mọ rẹ̀ rí ọwọ́ ń bínú àbíkọ́ lọ́dà àwọn tí wọ́n ti ṣe kọ́ kọ́ bí wọ́n ti ṣe kiri ọkàn dalérú ọlọ́mọ sẹ̀yìn sànú wa àwọn yẹn ń jà lérí ọwọ́ ni wọ́n dalérú ọmọ bí wọn lọ dá èèyàn dáadáa ní wọn fáyín náà ní wọn ò sì dá abẹ́lá kọ́ lọ́n sàn ní ìbámu pé ìwọ̀n lè ṣe déédéé tí ó máa dá wàhálà àti ìjálẹ̀ anábìyẹn kó jọ ọmọ lé orí ẹ̀yọ kan tọ́pìkì ńlá mi ni ṣe rí ẹ̀yàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa àlásìkò púpọ̀ mọ́ ọ̀nà tá à ń sin lọ ó ṣe kíni ó jì díẹ̀ àyípa mi láti yanjú yẹn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kálukú wà ní o láyé gbà mí láti yanjú ọ̀rọ̀ méjì mẹ́ta tó mẹ́rin ibi ọ̀dà sí ibi àwọn yẹn ń gbà lò tí ò gbà dáa ibi ọkọ tí ń jẹ̀bi ibi ìyàwó náà ti ṣe kíni níbi jàre àwọn ọmọ ń jàre ẹja tó kan ti ń jàre ọlọ́mọṣẹ́ ìsànú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣe rí májèmọ́ àkọ́kọ́ òun náà ni pé kí ibì kan kọ́ máa hàn nínú ara wa ìlàmọ́dà ara mi ni ha àfibí tí àwọn àlùfáà tí wọ́n ṣe ìyàgbẹ́nu lérí ẹ̀ láàrin ara wọn látàsùkọ àwọn sàhábà òun náà ni ojú àti ọwọ́ àwọn sàhábà àtàwọn tàbíìn lọ́dọ̀ àfa àti tí ó bá yé téèyàn ò sì ní sọ pé èyí tèmi mú ni tí bá ṣẹlẹ̀ lómi tó tún mú mi àìdá ẹni bá ṣẹlẹ̀ ní wòye ní táwọn sàhábà bá ti japa lérè kálukú gbogbo ìtọ́ba yìí pé ó súnmọ́ làákàyè ti tòun ẹnìkan ò sì gbọdọ̀ máa bú ẹnìkan lérí ẹ̀ pé kílódé tí ò mú títò àmọ́ balasi bọ́lọ̀ bá ti di yapa àwọn sàhábà kan wọ́n làwọn obìnrin kan bẹ lásìkò ànábì tí wọ́n sì ojúlẹ̀ tí wọ́n sì sékinu tí wọ́n sì fi ọwọ́ lẹ̀ àmọ́ lẹ́yìn ọwọ́ wọn àtọ́jú wọn kò síbi kankan tó hàn mọ́ á ta ẹsẹ̀ wọn kọ̀ hàn. ó mùsàlámà ó lè bá ànábì sallallahu alaihi wasallam ó lè rí ànábì sallallahu alaihi wasallam ó ní ìwọlọ sọ pé máa ń jáde àtàwọn ọmọ òkú yàrá ẹni bá ń wọ aṣọ ńlẹ̀ lámìyàn tó lọ wílé ọlọ́run ní fojú àánú ojú àlùkìyàmà a wọ́n kéfà ìsìnàánà ìyẹ́sìnà òmìnira bóòlù àwọn obìnrin fẹ́ ṣe báyìí tó sì ti sọ pé káṣọ tí wọ́n máa ṣe kí ni kọ́ wọn balẹ̀ alábìyẹn ẹ̀yàn síbẹ̀ kálọ̀ ní ẹdún fi bí ìtìsì kan fi kún kótó balẹ̀ yàwá ọmọ sálámà ó ní wọ́n máa ní kìkì sẹ́wọ́ alábìyẹn ẹdún fi ìkópa kan sí kótó balẹ̀ àwọn ẹsẹ̀ yín kọ́ mọ̀ rí gidi sẹ́yìn ẹ̀yìn kọ́ àwọn ọkùnrin wọn bá rí gidi sẹ́yìn ti yín wàhálà ni àdìsí ìjà máa pè ọ̀nà yẹn ní gómìnà gbó ẹsẹ̀ ẹni ń fa àtàwọn èèyàn fi ń lo jàlábí àtọ́balẹ̀ tó bu ẹsẹ̀ àbí kó fi sọ́ọ̀tì gbé yòókù tó wá ní bí atẹ́gùn ọmọ ṣẹ́gi yóò máa bẹ̀ kì í ṣe fọkùnrin o ọkùnrin tí sọkùnrin tí ó ti bá kọjá kókó ẹsẹ̀ jalabia ni o agbádá ni o ẹ àlìkígbà ni o òun náà ti dára ẹ̀ṣẹ̀ ńlá kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá lọ́dọ̀ lọ àdébìtì má asọ́dà mi kà lé mẹ́rin sábà fi náà gbogbo ọkùnrin tí tọ́wọ́ bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ibi ọkọjá sísàlẹ̀ ni ọlọ́run wọn bẹ̀ fún yọ̀wá tìǹà jójú àlìkèyàmù wo obìnrin wa máa sọ fún àwọn ọkọ rẹ pé àbúrú ó tó láti jọ yẹ káàkiri yẹ dáhùn. nítorí pé ẹni wọn fẹ́ lọ lè jẹ́ ìyá nínú ìtumọ̀ ẹni pé ẹni gbé papọ̀ nù tó máa dáná ni wọ́n wọ́n lu jàlùbá kò tiẹ̀ wọ́n ń wọ́ ṣòkòtò lẹ̀ á ti pariwo ti pẹ́ eré lẹ́nu níbo yìí lọ́wọ́ sì lọ kàwé àwọn ẹ̀kọ́ kàwé bẹ lọ́nà wọ́n bẹ lamẹ́ríkà ṣòkòtò wọ́n kọjá gbogbo ẹ̀fẹ́ wọn ni wọ́n ti ká gbogbo òwe tán kọ́lọ́mọ́ sàṣẹ ọ̀rùn fún ọ àwọn tàbí ń ṣe àdáwò tí wọ́n bá yẹn pé ibi tó dúró lẹ́ padà kọ́lọ́mọ́ mu ẹlẹ́ẹ̀kẹta àbí asàbọ̀làzọ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé jíjà àlùbáàbò aláyẹ fún ọ̀nà àlùjẹ̀lùbáàbò náà sòrò sí ìnàtà wọ́n má jẹ́ pé afọ́tá aláàbí jẹ̀lùbáàbò òun gan fún rẹ̀ ẹ̀sọ́ àwọn àlùbáàbò àwọn ilé yọ̀ dàrú gbogbo ẹni ọba wo lọ́ba lu jẹ̀lùbáàbò tí wọ́n ṣiṣẹ́ sí lára àwọn jẹ̀lùbáàbò tó wà nílẹ̀ Yorùbá ọ̀fẹ́ tó ọ̀fẹ́ tó fífi èyí tí ànábì ní káwọ̀ gan-an la fẹ́ ṣàlàyé kò gbọ́dọ̀ ní design la bẹ́ẹ̀ sì ni jàdùbá kò gbọ́dọ̀ jẹ́ tí ń bì mọ̀nàmọ̀nà.